adé sùkàn mi fẹ́ ṣeré nọ́ọ̀tì tù sílẹ̀kùn kí n kọrin. bàbá gan mo fẹ́ gbalé mọ́mí mi rí ní Sunday àwọn fàmìlì tún gbàṣẹ́ gbígbé àwọn àbúrò fẹ́ wọ̀ skul bàbá gan dẹ́ ní some fees nílé wa first man no dey carry last dem á sí dem á sí the light shine why, that is why they acting brutally. I be like, I be like Joseph in the Bible. They can give, but they won't take away mana. Leke, leke, gbemi leke o. Ẹyẹ àdàbà náà yọ ayé wetin. Leke, leke, gbemi leke o. Mercy Sunday lọ kan pilot bàbá àwọn èèyàn bú mi wọ́n rẹ́rìn lórí mi lọ́rùn ọlọ́run wá ṣàánú mi say your blessing everything on me jọ̀wọ́ ti màmá mi ọlọ́run aráyé bàbá play you play pass DJ consequence no be me. pa mí kí n lè fò. léke léke gbé mi léke o. ẹyẹ àdàbà náà yà dé wétí. léke léke gbé mi léke o. mẹ́sì sọ́dẹ̀ lọ́kàn pilot àwọn tèbùté mẹ́ta ilé island Ṣómólú Bàrígà ẹni kú ẹnìkan bámu àwọn ọ̀tàjà àwọn tí Mùṣin àwọn tí Ìbàdàn Lagos àníkú àníkà bámu lékè lékè gbémi lékè ẹyẹ àdàbà nàìjà dé wẹ́tì lékè lékè gbémi lékè mẹ́tí sọ́dẹ̀ lọ́kọ́ pilot. kó Annika Bamo. Ẹ̀yin fans mi lórí Facebook, on Twitter, Instagram. Aniku Annika Bamo. Na na na na na ice. Aniku Annika Bamo. On the west, on the east, to north and south. Aniku Annika Bamo.